omi kọ́sọ̀ ànábì ni o òṣèlúfà olóhùn kan sùn lọ́dọ̀ ànábì lọ́wọ́ lórí ànábì ni ọ̀yá jẹ́ aṣọ náfìlà ànábì bá ka fájà àtàn lọ́wọ́ fi lọ́dọ̀ bákàrà lé ọ̀pọ̀ àrí ẹ̀tàn báyìí lọ́wọ́ fi nìsá lé ọ̀pọ̀ àrí nìsá lọ́wọ́ tó padà sálẹ̀ mọ́ra ah súnmọ́ kọ̀ọ̀kan tá a rí yìí wákàtí pọ̀ kẹ́nìfà bí ọ̀bá kéke kúke ọ̀rọ̀ kọjá ẹ̀kọ́ kíkà dáadáa rò pé anabi odò lẹ́yìn sùúrù alákọ̀ọ́kọ́ anabi ti kọ̀ntínù nígbà tó wá di báwọn rúkú ó ní na rúkú òhun mẹ́tìlá kìyàmì ó ní àsìkò táwọn fi rúkú náà dèdè àsìkò táwọn fi gbóòrò ó ní wàkánà sùdú ìdùkú kọ̀ ní bá ń gbé rúkú ẹ̀yìn ó ní àsìkò táwọn fi forí kalẹ̀ díẹ̀ lókù tí wọ́n fi ṣe dèdè àsìkò táwọn fi rúkú ìtumọ̀ ẹni pé àlè pẹ́nu náà fílà ìwọ̀n ọ̀rọ̀ yẹn nìkan láàgbà wọ́n láyé ká sí kíni ká pẹ́ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe pẹ́ ìmáàmù bá pín ìrọ̀ ọ̀ràn yàn ìgbà láyé wà fún wọn tí ó bẹ ní wọn ní akérò ní ṣẹ́jú mẹ́wàá zúwúrì ìmáàmù wa lo thirty minutes yọ ìtẹ́ rẹ sẹ́yìn kó o sì kírun rẹ kọjá di kọ́ máa lọ muhasu bùjábà lè lọ jọ àbí ẹ arákùnrin tó kírun lẹ́yìn muhasu bùjábà òun lọ jọ ó kírun tán òun bá yọ ìtẹ́ rẹ sẹ́yìn lọ́ bá kírun jẹ àwọn àlè kó bá ànábì ànábì ní afatánu ya mu'ad wọ mu'ad fún fìtínà ni tí wọn mọ̀ pé àwọn arúgbó ń ni lọ́wọ́ bá ní lómi wákàtí kan lérí ìhun ìṣá tí wọn mọ̀ pé àwọn aláàárẹ̀ ń bẹ lẹ́yìn rẹ ni tí wọn mọ̀ pé àwọn tó ní tí wọ́n ti ọlọ́run lọ pé wọ́n ni bẹ́ẹ̀ bá yan àtúwá ní kí ìmọ̀mù tó wá kan fatiha alonso ní àmì iná àtẹ̀yìn náà kàlíkùn sàn Allahu akbar ọ̀sọ́ ni wọ́n bẹ̀rẹ̀ wọn ní Allah ìkíkú kírun kámọ́ lọ́lẹ̀ gbọ́ yé sí pé àwọn abáwọn ìfún náà máa ń gbẹ́ o àmọ́ farabalẹ̀ lérí ìrún ni àmọ́ ká má sàṣe dùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń dìde lóru àǹfààní tí ó jẹ ni ọlọ́wọ́n sọ ìwà ni bẹ́ẹ̀ nìkan bá lọ́wọ́ gbogbo ọ̀tá yóò fi rí fọ́ àpáta ni yóò fi rí fọ́ ọlọ́run mọ́ni ádámù wàlíyá fọkọ̀dé àṣà tó bẹ̀rẹ̀ hàrì bẹ́ẹ̀ ni kaba ló wọ́n bá wà ní ìlú sọ̀tà èmi ọlọ́run ọba kankan ní àná sùn wọ̀ fúláwọn màláìkà ni láwọn abàjá ẹni tí dìde lórí yìí ẹni tí dìde lórí yìí ó ti di wàlíyà ọlọ́run ọba pẹ̀lú ìrọ̀rùn àti náfìlà àti sẹ́kínì ti ń ṣe ìmọ̀lẹ̀ ó wà ní ojú rẹ̀ àlàáfíà ní basọ́rí ó ní sẹ́yìn eré ìmọ̀lẹ̀ ló gbọ́ àwọn tí wọ́n dìde lórí ó ní torí pé wọ́n ti wà pẹ̀lú ọlọ́run ọba níkọ̀rọ̀ ọlọ́run wà lọ ìmọ̀lẹ̀ nínú ìmọ̀lẹ̀ rẹ̀ ọwọ́ àfisùn kùn wọn lọ́sàn-án ẹni tí wọ́n dìde lóru ọ̀rọ̀ àwọn apẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ẹni bá dìde lóru iṣẹ́ mú ni mo wọ́ṣọ́ nínú rẹ̀ láti ṣe ẹni bá dìde lóru ọlọ́run máa fún lálàáfíà ara ẹni bá dìde lóru yọ̀ọ́ máa ṣẹ́gun ọ̀tá rẹ̀ tọ́mọ àti ìtọ́mọ ẹni bá dìde lóru àwọn àṣòro tó lágbára tó rò pé kò lè yanjú ọlọ́run máa yanjú rẹ̀ ẹni bá dìde lóru kọ́dà wọ́n ní ijó tí ọba rẹ̀ tí ò lè dìde àbótúráfù kò wá lè kí náfìlà yẹn arábìnrin tọ́ba rẹ̀ ẹrú ọlọ́wọ́ bá kan tí ma yan náfìlà lóru àwùsá àfàrà àbótúráfù kó ti dà láwù mẹ́sìlú máa ká nàyà àmọ̀lùmọ̀kì máa sọ àhìn à. ìtí ma ń ṣe nígbà tí ọlọ́láàfíà yẹn lásìkò tí ma ń ṣe yẹn ibà ni òjò ṣe tíráfù tó tíráfù ni òjò ṣe á ní káwọn mọ̀láyíkà ọkọ̀ ọ̀lẹ̀ fún ipe o ti ṣe o torí kò lè má ṣe. lẹ́yìn kó sì kìyàmù lè nínú ọ̀rọ̀ fún wa kọ́lọ́mọba kó wá gbàgbé ẹnì kọ̀ọ̀kan wa èyí tó lé ní ọ̀rọ̀ wa kọ́lọ́mọba jẹ́ ọ̀yanjú ńlẹ̀ gbogbo èyí tó ti rọ̀ kọ́lọ́mọ jẹ́ ọ̀dàrú ńlẹ̀ ọ̀là agbára ọlọ́wọ́n wa ọ̀là àánú ọlọ́wọ́n wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa alaykum wa rahmatullahi wa barakatuh.